ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ yorùbá yorùbá councils of elders yce wọ́n mà ti jáde báyìí o wọ́n ti tako òmìnira ilẹ̀ yorùbá ìyẹn yorùbá nation tí wọ́n sì ní kò ní ṣeé ṣe o ipa wọn ò ní jẹ́ kómìnira yorùbá ṣeé ṣe àti pé kí yorùbá kó máa wà lára nàìjíríà lọ ìní àwọn faramọ́ ní tàwọn ẹ rántí wípé àwọn gbajúmọ̀ àjìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá bíi ọ̀jọ̀gbọ́n bánjí akíntóyè àti olóyè sunday ìgbòho tí wọ́n jẹ́ olùdarí ẹgbẹ́ yorùbá self determination movement ysdm ti jẹ́ kó di mọ̀ o ipò òmìnira ni yorùbá nírò kúrò lára nàìjíríà báyìí àti pé àfi bí yorùbá bá ní orílẹ̀-èdè wọn yẹn yorùbá nation ìní òkè ìṣòro wọn yóò tó di pẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní ẹgbẹ́ àwọn àgbà alẹ́ yorùbá yorùbá council of elders ìní wọ́n máa ń sọ báyìí ni wọ́n fèsì lé lórí nínú àtẹ̀jáde tí wọ́n fi síta fún àwọn oníròyìn lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ sunday ọjọ́ kejì oṣù kejì ọdún tá a wà yìí ìnà ti jẹ́ kó di mọ̀ ìpèsè rí àwọn ní àgbà alẹ́ yorùbá ǹjẹ́ àwọn bá sì sọ ni làwọn ọmọ Yorùbá náà sọ wọn ní fún ìdí èyí àwọn tako ìgbésẹ̀ àwọn olóyè Sunday Igboho àti ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè wọn láwọn fẹ́ kí Yorùbá kó máa wà ní Nàìjíríà lọ́ni àti wípé àwọn ò fẹ́ nǹkan kan tó ń jẹ Yorùbá nation wọn ní nǹkan ẹyọ̀kan táwọn kan fẹ́ wọn ní pé kán ṣàtúntò orílẹ̀-èdè tó ń wọn ní bí wọn bá ṣe yorùbá ti jìyà lórí ọ̀rọ̀ nàìjíríà ju ká máa jẹ́ kó túkà lọ tí ẹgbẹ́ àwọn àgbà yorùbá yorùbá council of elders tó sì ti jẹ́ kó dìímọ̀ pé kí yorùbá máa wà lára nàìjíríà lọ àwọn ò fi òmìnira kankan àwọn ò fẹ́ dá tàbí yà kúrò láàrin àwọn ẹ̀yà míì.